ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé mímú àwọn ẹ̀rù kúrò mímú àwọn ẹ̀rù kúrò. a kà láti inú ìwé orin dáfídì orí ìkẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin tó kàwé pé èmi ṣe àfẹ́rí olúwa ó sì gbóhùn mi ó sì gbà mí kúrò nínú gbogbo ìbẹ̀rù mi. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ̀rù jẹ́ ẹ̀rí ohun búburú kan nípa ti ẹ̀mí eléyìí tí ó ń wà ní bèbè àti farahàn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ṣe jẹ́ ẹ̀rí ohun rere nípa ti ẹ̀mí eléyìí tí ó ń bọ̀ wá farahàn a máa nírìírí ẹ̀rù yìí nítorí wípé a jẹ́ ẹni ẹ̀mí nígbà a bá sì ti dojú kọ àwọn ẹ̀rù wa ó túmọ̀ sí wípé. Si àwọn ohun tí ó ń fa ẹ̀rù yìí ti di dídojúkọ pẹ̀lú a máa ń dojúkọ àwọn ẹ̀rù wa nípa wíwá olúwa òun ni ẹni tí a ní ní ọ̀run ní ìpele ti ẹ̀mí a sì máa tọ́jú wa gẹ́gẹ́ bí ìwé orin dáfídì orí ìkẹtàléní àádọ́rin ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ti sọ. So a máa wá olúwa nípa gbígba àdúrà sí i àti nípa sísọ àwọn ẹ̀rù wa fún ní ìgbà mìíràn a lè gba ààwẹ̀ pẹ̀lú nítorí wípé ààwẹ̀ gbígbà jẹ́ ìṣe ti ẹ̀mí eléyìí tí ó máa ń ràn wá lọ́wọ́ láti lè túbọ̀ tẹ́jú mọ́ wíwá ojú olúwa nínú àyọkà wa láàárọ̀ yìí ǹjẹ́ o fiyèsí wípé dáfídì kò sọ wípé òun wá olúwa ó sì gba òun kúrò nínú gbogbo ìṣòro òun ṣùgbọ́n ó sọ wípé òun wá olúwa ó sì gba òun kúrò nínú gbogbo ẹ̀rù òun ó dá mi lójú wípé ó yé dáfídì wípé àṣírí sí rírìn nínú ìṣẹ́gun ní ìgbà gbogbo ni bíborí ẹ̀rù ẹni. E ẹ̀rù burú ju ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò lọ òun ni àtẹ̀gùn nípa eléyìí tí òkùnkùn a fi máa wọlé ènìyàn nílò ìgbàgbọ́ láti lè bá ọlọ́run rìn àti láti gbà ní àti ọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ẹ̀rù jẹ́ ipá tí ó lòdì sí ìgbàgbọ́ lọ́pọ̀ ìgbà nígbà tí ọlọ́run bá ń bá àwọn ènìyàn rẹ̀ sọ̀rọ̀ a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú má bẹ̀rù ẹ lè wo ìwé Genesis orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkíní Genesis orí ìkọkànlélógún ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ìwé Genesis kan náà orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlélógún olúwa ń sọ fún ọ lónìí bákan náà wípé kí o má bẹ̀rù nítorí pé òun wà pẹ̀lú rẹ̀ ó ti ṣe ìlérí gẹ́gẹ́ bí ìwé deuteronomy orí ìkọkànlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹfà àti ìwé matthew orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ ogún pé òun kì yóò fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni òun kì yóò pa ọ́ àdúrà gbàdúrà gẹ́gẹ́ bí ìwé sáàmù orí ìkẹtàléní àádọ́rin ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n ti wí pé dúpẹ́ lọ́wọ́ olúwa wípé ó wà níbẹ̀ fún ọ ní gbogbo ìgbà ní ọ̀run àti ní ayé dárúkọ àwọn ẹrù rẹ fún olúwa kí o sì sọ fún pé kí o mú wọn kúrò. àmín àyọkà wa látinú bíbélì láàárọ̀ yìí kíka májẹ̀mú tuntun tán láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bá wa lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé róòmù orí ìkeje àti orí ìkẹjọ ẹ máa bá wa kálọ. róòmù orí keje ẹ̀yin ará mi ohun tí mò ń wí yìí kò ṣe àjèjì sí yín nítorí ẹ̀yin náà mọ òfin pé òfin de ènìyàn ní ìwọ̀n ìgbà tí ó bá wà láàyè nìkan bí àpẹẹrẹ òfin ìgbéyàwó de abilékọ níwọ̀n ìgbà tí ọkọ rẹ̀ wà láàyè ṣùgbọ́n bí ọkọ rẹ̀ bá kú òfin tí ó de obìnrin náà mọ́ ọkọ rẹ̀ kò ṣiṣẹ́ mọ́ wàyí o bí obìnrin náà bá lọ bá ọkùnrin mìíràn nígbà tí ọkọ rẹ̀ wà láàyè alágbèrè ni a ó pè é ṣùgbọ́n tí ọkọ rẹ̀ bá ti kú ó bọ́ lọ́wọ́ òfin ìgbéyàwó kì í ṣe àgbèrè mọ́ bí ó bá lọ fẹ́ ọkọ mìíràn bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ará mi ẹ̀yin náà ti kú ní ti òfin nígbà tí ẹ di ara kan náà pẹ̀lú Kristi ẹ ti ní ọkọ mìíràn àní ẹni tí a ti jí dìde kúrò nínú òkú kí a lè sin Ọlọ́run lọ́nà tí yóò yọrí sí rere tẹ́lẹ̀ rí nígbà tí a ti ń ṣe ìfẹ́ inú wa bí ẹlẹ́ran ara èrò ọkàn wa a máa fà sí àwọn ẹ̀ṣẹ̀ tí òfin dá wa lẹ́kun rẹ̀ láti tì wá sínú ohun tí àyọrísí rẹ̀ jẹ́ ikú ṣùgbọ́n ní ìsinsìnyí a ti bọ́ kúrò lábẹ́ òfin a ti kú sí ohun tí ó dè wá báyìí a kò sin Ọlọ́run lọ́nà àtijọ́ mọ́ àní lọ́nà ti òfin àkọsílẹ̀ ṣùgbọ́n ní ọ̀nà titun ti ẹ̀mí kí ni kí a wá wíwà yìí o ṣé òfin wa jẹ́ ẹ̀ṣẹ̀ ni rárá o ṣùgbọ́n ṣá èmi kì bá ti mọ ẹ̀ṣẹ̀ bí òfin kò bá fi hàn mí bí àpẹẹrẹ ǹbá ti mọ ojú kòkòrò bí òfin kò bá sọ pé. ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò. àṣẹ yìí ni ẹ̀ṣẹ̀ rí dìrọ̀ mọ́ láti fi ṣiṣẹ́ ó ń fi èrò oríṣiríṣi ìfẹ́kúfẹ̀ẹ́ sí mi lọ́kàn bí a bá mú òfin kúrò ẹ̀ṣẹ̀ di òkú. nígbà kan rí mò ń gbé ìgbésí ayé mi láìsí òfin ṣùgbọ́n nígbà tí òfin dé ẹ̀ṣẹ̀ yọjú pẹ̀lú ni mo bá kú òfin tí ó yẹ kí ó mú ìyè wá ni ó wá di ọ̀ràn ikú fún mi nígbà tí ẹ̀ṣẹ̀ rí ohun dìrọ̀ mọ́ nínú òfin ó tàn mí jẹ ó sì pa mí kú dájúdájú. Dájú ohun mímọ́ ni òfin àwọn àṣẹ tí ó wà nínú rẹ̀ náà sì jẹ́ ohun mímọ́ ohun tí ó tọ́ tí ó sì dára ǹjẹ́ ohun tí ó dára yìí ni ó ṣe ikú pa mí rárá o ẹ̀ṣẹ̀ ní ṣekú pani kí ẹ̀ṣẹ̀ lè fara rẹ̀ hàn bí ẹ̀ṣẹ̀ ó lo ohun tí ó dára láti pa mí kú báyìí ó hàn gbangba pé ibi gan-an ni ẹ̀ṣẹ̀ ìṣe nítorí ó kó sábẹ́ òfin láti ṣe ibi àwa mọ̀ dájú pé òfin jẹ́ nǹkan ti ẹ̀mí ṣùgbọ́n èmi jẹ́ ènìyàn ẹlẹ́ran ara tí a ti tà lẹ́rú fún ẹ̀ṣẹ̀ ìwà mi kò yé èmi alára nítorí kì í ṣe àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe ni mò ń ṣe àwọn nǹkan tí mo kórìíra gan-an ni mò ń ṣe níwọ̀n ìgbà tí mo bá ń ṣe àwọn nǹkan tí n kò fẹ́ mò ń jẹ́rìí sí pé òfin jẹ́ ohun tí ó dára wàyí o ó já sí pé kì í ṣe èmi alára ni mò ń hùwà bẹ́ẹ̀ bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo mọ̀ dájú pé kò sí agbára kan nínú èmi ènìyàn ẹlẹ́ran ara láti ṣe rere n kò lágbára láti ṣe é nítorí kì í ṣe nǹkan rere tí mo fẹ́ ṣe ni mò ń ṣe ṣùgbọ́n àwọn nǹkan burúkú tí n kò fẹ́ ni mò ń ṣe tí ó bá wá jẹ́ pé àwọn nǹkan tí n kò fẹ́ ni mò ń ṣe a jẹ́ pé kì í ṣe èmi ni mò ń ṣe é bí kò ṣe ẹ̀ṣẹ̀ tí ń gbé inú mi mo wá rí i wàyí pé ó ti di bárakú fún mi pé nígbà tí mo bá fẹ́ ṣe rere àwọn nǹkan burúkú ni ó yá sí mi lọ́wọ́ mo yọ̀ gidigidi nínú ọkàn mi pé ọlọ́run ṣe òfin ṣùgbọ́n bí mo ti ń wòye àwọn ẹ̀yà ara mi ń tọ ọ̀nà mìíràn tí ó lòdì sí ọ̀nà tí ọkàn mi fẹ́ ọ̀nà òdì yìí ni ó gbé mi sínú ìgbèkùn ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú àwọn ẹ̀yà ara mi irú ẹ̀dá wo tilẹ̀ ni tèmi yìí ta ni yóò gbà mí lọ́wọ́ ara tí ó fẹ́ ṣekú pa mí yìí ah ọpẹ́ ni fún Ọlọ́run òun nìkan ló lè gbà mí là nípa Jésù Kristi Olúwa wa bí ọ̀rọ̀ ara mi ti wá rí nìyí ní ìdàkínní mò ń tẹ̀lé ìlànà òfin Ọlọ́run nínú àwọn èrò ọkàn mi ní ìdàkejì ẹ̀wẹ̀ èmi yìí kan náà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mo tún ń tọ ọ̀nà ẹ̀ṣẹ̀. Róòmù orí kẹjọ. nísinsìnyí kò sí ìdádẹ́bi kan mọ́ fún àwọn tí ó wà nínú ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù ìdí ni pé agbára ẹ̀mí tí ó ń fi ìyè fún àwọn tí ń bá Kristi gbé ti dá mi nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti kúrò lábẹ́ àṣẹ ikú èyí jẹ́ nǹkan tí kò ṣeé ṣe lábẹ́ òfin nítorí ènìyàn kò lè ṣàìdẹ́ṣẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ti ṣe é nígbà tí ó dá ẹ̀bi ikú fún ẹ̀ṣẹ̀ tí ń bẹ nínú ẹ̀yà ara ènìyàn àníṣe Ọlọ́run rán ọmọ rẹ̀ wá gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ṣẹ̀ láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ṣe èyí kí a lè tẹ̀lé ìlànà òfin ní ẹ̀kúnrẹ́rẹ́ àní àwa tí ìhùwàsí wa kì í ṣe bíi ti ẹni tí ẹran ara ń lò ṣùgbọ́n bí àwọn ẹni tí ẹ̀mí ń darí nítorí àwọn tí ó ń hùwà gẹ́gẹ́ bí ẹni tí ẹran ara ń lò a máa lépa ìtẹ́lọ́rùn fún ẹran ara ṣùgbọ́n àwọn tí ẹ̀mí ń darí a máa lépa àwọn nǹkan ti ẹ̀mí lílépa àwọn nǹkan ti ẹran ara nìkan a máa yọrí sí ikú ṣùgbọ́n lílépa àwọn nǹkan ti ẹ̀mí a máa fúnni ní ìyè àti àlàáfíà ìdí nìyí tí àwọn tí ń lépa nǹkan ti ẹran ara nìkan fi jẹ́ ọ̀tá Ọlọ́run nítorí àwọn ẹni bẹ́ẹ̀ kò lè fara wọn sábẹ́ àṣẹ Ọlọ́run wọn kò tilẹ̀ lè ṣe é rárá ni àwọn tí ń ṣe ìfẹ́ ẹran ara wọn kò lè sin Ọlọ́run ṣùgbọ́n ní tiyín ẹ kò hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí mọ́ ẹ̀mí ló ń ṣamọ̀nà yín bí ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú yín ní tòótọ́ nítorí pé ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí Kristi nínú rẹ̀ kì í ṣe ti Kristi ṣùgbọ́n bí Kristi bá ń gbé inú yín bí ara yín yóò tilẹ̀ kú nítorí ẹ̀ṣẹ̀ síbẹ̀ ẹ̀mí yín yóò wà láàyè nítorí pé Ọlọ́run ti dá yín láre ǹjẹ́ bí ẹ̀mí Ọlọ́run ẹni tí ó jí Jésù dìde kúrò nínú òkú bá ń gbé inú yín òun náà tí ó jí Kristi dìde kúrò nínú òkú yóò sọ ara yín tí yóò kú di alààyè nípa ẹ̀mí rẹ̀ tí ó ń gbé inú yín nítorí náà ẹ̀yin ará kò sí ohunkóhun mọ́ tí ó mú wa ní túláàsì pé kí a máa hùwà gẹ́gẹ́ bí àwọn tí ẹran ara ń darí nítorí bí ẹ bá hùwà bí àwọn tí ẹran ara ń darí kíkú ni ẹ ó kú dandan ṣùgbọ́n tí ẹ bá ń rìn lọ́nà ti ẹ̀mí tí ẹ kò sì hu ìwà ẹ̀ṣẹ̀ mọ́ ẹ ó yè nítorí àwọn tí ẹ̀mí Ọlọ́run bá ń darí ni ọmọ Ọlọ́run ẹ̀mí tí Ọlọ́run fún yín kì í ṣe èyí tí yóò tún sọ yín di ẹrú tí yóò sì máa mú yín bẹ̀rù ṣùgbọ́n ẹ̀mí tí ó sọ yín di ọmọ ni ẹ gbà ẹ̀mí yìí náà ni ó jẹ́ kí a lè máa ké pe Ọlọ́run pé bàbá bàbá wa ẹ̀mí kan náà ní sọ sí wa lọ́kàn pé ọmọ Ọlọ́run ni wá wàyí o tí a bá jẹ́ ọmọ àjogún ni wá tí a bá sì jẹ́ àjogún a jẹ́ pé àwa pẹ̀lú Kristi ni a ó jọ jogún pọ̀ bí a bá bá Kristi jìyà a ó bá gba iyì pẹ̀lú. mo wòye pé a kò lè fi ìyà ayé yìí wé ọlá tí Ọlọ́run yóò dá wa ní ayé tí ń bọ̀ wá nítorí gbogbo ẹ̀dá ayé ló ń fi ìwà ń wára nàgà tí wọ́n ń retí àkókò tí Ọlọ́run yóò fi àwọn tí í ṣe ọmọ rẹ̀ hàn nítorí pé gbogbo ẹ̀dá ayé ló ti pasán kì í ṣe pé ẹ̀dá ayé fúnra wọn ni wọ́n fẹ́ pasán ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ó wu ẹlẹ́dàá láti yàn án síbẹ̀ ìrètí ń bẹ pé ẹ̀dá ayé pàápàá yóò bọ́ lóko ẹrú kúrò nínú ipò ìdíbàjẹ́ yóò sì pín nínú ọlá àwọn ọmọ ọlọ́run àwa náà rí i pé títí di òní olónìí gbogbo ẹ̀dá ayé ni wọ́n ń jẹ̀rora tí wọ́n sì ń rọbí bí aboyún ṣùgbọ́n kì í ṣe ẹ̀dá ayé nìkan ló ń jẹ̀rora àníṣe àwa fúnra wa tí a ti rí ẹ̀mí Ọlọ́run gbà gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀ àkọ́kọ́ à ń jẹ̀rora lọ́kàn wa bí a ti ń retí àkókò tí Ọlọ́run yóò pè wá lọ́mọ rẹ̀ tí yóò sì dá gbogbo ara wa nídè nítorí ti ìrètí yìí ni a fi gbà wàhálà ṣe ohun tí a bá ti fi rí ti kúrò ní ohun tí à ń retí àbí ta ni tún máa ń retí ohun tí ó bá ti rí ṣùgbọ́n nígbà tí a bá ń retí ohun tí a kò tí ì fojú rí dídúró ni a dúró dè é pẹ̀lú ìfaradà títí yóò fi tẹ̀ wá lọ́wọ́ bákan náà ẹ̀mí tún ràn wá lọ́wọ́ nínú àìlera wa nítorí a kò mọ ohun tí ó tọ́ tí a bá máa gbàdúrà fún ṣùgbọ́n ẹ̀mí fúnra rẹ̀ a máa bẹ̀bẹ̀ fún wa lọ́dọ̀ Ọlọ́run lọ́nà tí a kò lè fi ẹnu sọ. So ọlọ́run olùmọ̀ràn ọkàn mọ èrò tí ó wà lọ́kàn ẹ̀mí nítorí ẹ̀mí ni máa ń bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn ọlọ́run bí ọlọ́run fúnra rẹ̀ ti fẹ́ àwa mọ̀ dájú pé ọlọ́run a máa mú kí ohun gbogbo yọrí sí rere fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ àwọn tí ó ti pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ láti ayébáyé nítorí àwọn tí ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó yà sọ́tọ̀ kí wọ́n lè dàbí ọmọ rẹ̀ kí ọmọ rẹ̀ yìí lè jẹ́ àkọ́bí láàrin ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí àwọn tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwọn ni ó pè àwọn tí ó pè ni ó dá láre àwọn tí ó sì dá láre ni ó dá lọ́lá kí ni kí a wá wí sí gbogbo nǹkan wọ̀nyí bí Ọlọ́run bá wà lẹ́yìn wa ta ni lè lòdì sí wa Ọlọ́run tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó yọ̀ǹda rẹ̀ nítorí gbogbo wa báwo ni kò ṣe ní fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ ta ni yóò fi ẹ̀sùn kankan àwọn ẹni tí ọlọ́run ti yàn ṣé ọlọ́run ni òun tí ó dá wọn láre àbí ta ni yóò dá wọn lẹ́bi dájúdájú kò lè jẹ́ Kristi ẹni tí ó kú àníṣẹ́ ẹni tí ó yí ajídìde kúrò nínú òkú tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run tí ó sì ń bẹ̀bẹ̀ fún wa ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi ìpọ́njú ni bí tàbí ìṣòro tàbí tàbí ìyàn tàbí òṣì tàbí ewu tàbí ìdà ó wà ní àkọsílẹ̀ pé. rẹ a wà nínú ewu ikú lójoojúmọ́ wọ́n sì ṣe wá bí àgùntàn tí wọ́n fẹ́ lọ pa. ṣùgbọ́n nínú gbogbo ìrírí wọ̀nyí a ti borí gbogbo ìṣòro nípa agbára ẹni tí ó fẹ́ràn wa nítorí ó dá mi lójú pé kò sí ohunkóhun ìbáà ṣe ikú tàbí ìyè ìbáà ṣe àwọn áńgẹ́lì tàbí àwọn irúnmọlẹ̀ tàbí àwọn ohun ayé òde òní tàbí àwọn ti ayé tí ó ń bọ̀ yálà àwọn àlùjànnú ojú ọ̀run tàbí àwọn ẹbọra inú ilẹ̀ lọ́rọ̀ kan kò sí ẹ̀dá náà tí ó lè yà wá kúrò nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí wa nípasẹ̀ Kristi Jésù Olúwa wa. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín ní òyànjú láti pín ọ̀rọ̀ Ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.